دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Chintu Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ Muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi hadana lihada. وما كنا لنهتدي لولا أن هدانا الله ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ah, أحمد الحمد لله Adúpẹ́ fọ́lọ́run tí ó tún ṣọ́ wa pàdé lónìí. Hamidina Allaha man abadan yadumu. A ń ṣẹ́yìn ọlọ́run, a ń dúpẹ́ fọ́lọ́run ọba. Man abadan yadumu. Ọba tí ò sí títán fún ọba tí yóò máa bẹ lọ gbére-gbére. Tusabbihuhu l-kawakibu wan-nujumu. Ọba títẹ̀ náà rẹ̀ ò ní tán gbà kan, a ń dúpẹ́ fún àyín o. Tusabbihuhu l-kawakibu wan-nujumu ọba tí ó yẹ pé àwọn ìràwọ̀ àti àwọn oríṣiríṣi ń tọ́lọ̀ ọba dá. Musabbihu al-kawakibu wan-nujum. Báwọn ìràwọ̀ yìí náà ṣe ń ṣe yin Ọlọ́run tí wọ́n ń yin Ọlọ́run tí wọ́n ń kí Ọlọ́run. Àwọn olè gbọ́ bí wọ́n ṣe ń yìí ṣùgbọ́n wọ́n yin Ọlọ́run ní gbogbo ọ̀pá. Mọ̀ wá ń ṣí dòwò wà lẹ́ha ìṣẹ̀lẹ̀pá yóò mọ́. Ọlọ́run ọba yìí gbàgbé kan ṣoṣo lọ́lọ́run ọba. Mọ̀ wá ń ṣí dòwò wà lẹ́ha ìṣẹ̀lẹ̀pá yóò mọ́. حديثا وهو القديم wọ́n ní ipa ọjọ́ ọdún kan ní ta ṣẹlẹ̀ síbẹ̀ rí kí wọ́n wá sọ ẹ ti mọ̀ pé ẹ̀tàn lásán ni ìgbà ọdún ọdún kan ni. نواحده هو الحي القيوم. táwa lẹni tó wá lo gbọdún kan náà nínú àwọn èèyàn táà ń lò ṣẹ̀mí látòkò táwà yìí. Nà wá ń ṣe dòní wà lẹ́ka ìṣe lọ́pàá yóò mọ́. Ọba kan ṣoṣo tí ń ṣe àlàyé tó ṣe gbẹ́kẹ̀lé tó ṣe farati tó tó tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ náà ni Ọlọ́run bá. Wà náà tó farati. Wà kú lónà ha pé gbogbo nǹkan tí ń bẹ láyé náà ni tó yẹ pọ́lọ́n bá lójú ó máa bẹ ṣùgbọ́n kò sẹ́nì kan tí ń jẹ́ kọ́lọ́n bá máa bẹ tọ́lọ́n fi ń jẹ ọlọ́run òun náà lọ́ba tipẹ́tipẹ́ àkí ọlọ́run bá náà àdúpẹ́ mú un. lẹ́yìn eléyìí ń tọrọ àlékún ọlọ́run fún anábà Muhammad sallallahu alayhi àwọn àlùmọ́ bá ọtẹ́ tí gbọ́rọ̀ yìí ni wọ́n dùn Ànábì wa ní ṣùgbọ́n ò. Ìlà man àbá. Òyíṣẹ́ aláwọ̀ ní àfẹni tó bá lọ́wọ́ wà lè jánà ń tó ń. Qalu ya Rasulallahi. Àwọn sọ́ábà ní ẹ̀rọ wa. Faman ya tálẹ́ni náà tó fẹ́ sọ pé òun fẹ́ pàápàá ń bò tẹ̀ ti sọ pé ọ̀fẹ́ nìyí ọ̀fẹ́ ló bá dé gbogbo wa lámàwọ́. ìgbàmọ̀ ń ya bá ní kẹ́ bá gbọ́ náà rí àmọ́ pa àwọn mẹ́tọ̀dù kan wà tí a bá fi bá ní sọ̀rọ̀ iná èèyàn tí a bá sọ̀rọ̀ àdùn àwọn tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́n tó tẹ̀lé òṣìṣẹ́ àwọn ní gbogbo ẹni tó bá tẹ̀lé mi sọ̀rọ̀ lọ́ọ̀nù wa pé ẹjá tẹ̀lé àná àìtẹ̀lé tẹ̀yìn ò tẹ̀lé pẹ̀lú gbogbo tẹ̀ ń ṣe yìí ẹ̀yìn ti yarí o ẹ̀wòrú àná yìí lápẹẹrẹ ẹ̀wòrú tá a lò mọ́jú yìí òru twenty seven Allahu Akbar tó náà kan nínú àwọn bẹ̀rẹ̀ t'i kanra lálẹ́ àná ládùúgbò tiwa ní gbogbo wa àwọn akọ̀ra pé àwùjọ yìí fẹ́ bàlá lọ́dún kọdírí àwọn jẹ́ àpáṣíà. sáàtàrà sí nàbí yà wà ń tàtú ìhìrò ṣọ́bà ooo. àtọ́jú ìgbà ìgbà pàtí jẹ́ ṣé pàtí lànà bí ní ẹ ṣe. sáàtàrà sí nàbí yà wà ń tàtú ìhìrò ṣọ́bà ooo. iná àlùsúnà kẹ́ ń dùn pé wẹ́dà yìí bó ṣe kúlì tójú bẹ̀rẹ̀ sí rọ̀ látòrí alẹ́ òru yìí tún jọ òru. lọ́dún

Láwọn kí á náà ṣogun kan. Tó bá pẹ́ lóòótọ́ bá ní pé. Wáàdì kọ́lá tán àtàgbé. Tó lóòótọ́ ló bá ní ìfẹ́ ànábì ni, sọ́lọ́ àfàwà àtàlẹ́ ni. Ẹ̀rọ àwọn ọlọ́lá orílẹ̀-èdè wa náà tọ́pọ̀lọpọ̀ kówó lórílẹ̀-èdè, olóònífẹ́ orílẹ̀-èdè rẹ̀ kówó lórílẹ̀-èdè rẹ̀ Tọ́lù yẹn bá fẹ́ràn nǹkan tó fẹ́ràn náà lágbọ́dọ̀ máa bẹ ní ìdí. Innal muhibba liman yuhibbu muti'. Ẹni tí yẹn bá léyàn fẹ́ràn náà nìyẹn gbọ́dọ̀ tẹ̀lé gbogbo yẹn àpá ayé lónìí. Innal muhibba liman yuhibbu muti'. Ẹyẹ bọ́rùn o, ànábì ló fi rùn gbọ́n lóde o, tó bá kò ló sọ lẹ́ni bẹ̀rẹ̀, ẹlẹ́ fi rùn gbọ́n ilẹ̀ o. gbálẹ̀ mọ́ o, ẹjọ́ fò sókè kókó hàn síta, kókó ẹsẹ̀ yín, tó bá kò ló sọ lẹ́ni fẹ́ ànábì.

ẹ̀rùpílà náà ń wa sọ̀rọ̀ tàbí ń ṣàlàyé fún wa nípa bó ṣe pàtàkì tó wípé kíyàn náà yẹun tó ń gbé kíyàn máa fi rokan àtúbọ̀tán rẹ lórí rẹ̀ àbá àtúbọ̀tán dàkejì àwa ń sọ ọmọ ẹ̀rí wa ibi tọ́lá bá ti sọ fún wa nínú Al-Qur'ani tó fi ń bá ànábi wa sọ̀rọ̀ sallallahu nípa àwọn èèyàn tó yá sí pé ọlọ́run bá ní káànábi pè wọ́n kó ẹjẹ́ afọ́lọ́run bọ́ra ká gègùn lẹ́ni tó bá jó ní rọ́nu wa na fi wá mú àlàyé débi pé gbogbo àfọ́ ayé lónìí gbogbo olùpèpè gbogbo ẹni tí ń ṣe wá àti tí ń sọ pẹ́sìn rí ẹ̀sìn rí ìlànà ọlọ́run rí ìlànà ọlọ́run rí lórí ilẹ̀ kí kó wá náà bọ́ sí gbangba yìí kó wá sọ pé tó bá kóun bá ń tan àwọn èèyàn jẹ ni irọ́ lòun pa fún àwọn èèyàn kọ́lọ̀ ń tú àṣírí òun kóun tó kú tó bá kóun kàn fún àwọn èèyàn ṣòwò ni kọ́lọ̀ ń fòun ṣẹ̀sìn ṣùgbọ́n tó bá kó tọ̀rọ̀ lòun sọ fún àwọn èèyàn ẹ̀sìn gángan lòun júwe fún wọn kọ́lọ̀ kó jọ kó jẹ́ ká túbọ̀ tó ń dà àwọn ọmọ ilé náà ń líkì ẹ̀ mọ́ la kọ́nẹ́ẹ̀tì ẹ̀ náà dẹni pẹ̀lú àwọn tí wọ́n pẹ̀lú àwọn olóṣèlú wa tí wọ́n wà láwọn tí wọ́n di ipò oríṣiríṣi táwọn náà tún bẹ̀rẹ̀ sí jáde lọ́wọ́lọ́wọ́ báyìí a ní kẹ́ máa sọ nínú tẹ́ ń sọ fáwọn èèyàn pé ń pèèyàn pé ó yá wa náà kí gbogbo èèyàn máa bá yín hó pé àmì ìwọ́n tó yẹ pé ń tà ń bá lọ́bẹ̀ ní pé tira wa là ń dùn lọ ajá kò olówó rẹ̀ ṣọdẹ tó yẹ pé àníyàn tá ń bá lọ rèé kọlọ má jẹ́ kẹ́ ẹ débẹ̀ ò kẹ́ ẹ máa sọ gbangba bẹ́ẹ̀ tí bá ti ń àwọn ìmọ̀ àwọn náà àwọn tí wa tí kìí pọ́n sọ pé tó bá ti àbí kó débẹ̀ káwọn náà lè máa ó ti yẹ ẹ̀hẹ́n torí pé tí ń sábà ṣẹlẹ̀ náà ni pé ní kálukú ṣàǹdù pé kíyàn tì wà ń bẹ̀ káwọn náà lè rí nǹkan jẹ ẹjá wo ìtàn àtúbọ̀tán ìkan nínú àwọn ẹni tàná tí wọ́n pé ayé ló wà lẹ́mìí tiẹ̀ àtàwọn tí wọ́n ń wò ó lókè pé ẹni tí wọ́n ló ti ráyé lọ́wọ́ ìyá àbíká náà jẹ́ ẹni táyé sí ọwọ́ rẹ̀ pọ́ọ̀rùn àkàwé ńlá إن قارون كان من قوم موسى فبقى عليه ọlọ́run ọba ní ṣẹ̀rí kọ́rún ní كان من قوم موسى nínú àwọn pàdé ìsìráìlì lọ́wọ́ náà lára àwọn ẹsẹ́ láti ní ọ̀ كان من قوم موسى àwọn ẹsẹ́ láti gba àwọn ànábí ọlọ́run tó pọ̀ rẹpẹtẹ àwọn ọlọ́run fà náà bìíràn sí jù كان من قوم موسى àwọn ọlọ́run rán àwọn ànábí sí tó pọ̀ jù kódà àwọn bàní ìsìráìlì náà lọ́lọ́run rán ànábí wa Isa sí. Alayhi salatu wa salam. Lára àwọn ọmọlẹ́yìn ànábì Musa nínú àwọn ọ̀rọ̀ sí. Kana mi qawmi Musa fabaqa alayhi. Ntí yìí, òun náà ni Fìràwọ̀nù yà, òun ni kan Fọ̀bọ́gọ̀ àléhì. Fọ́bọ́gọ̀ àléhì. Wọ́n ní kọ́rùn wá gbọ́rù gbọ́n rí sí àlọ́bì Musa. Wà tẹ́ iná rúmínà lùkùnú ìzìmá iná máa fà ti ṣàhú látànú òbílẹ̀ òṣìbá tí ó lè lọ́pọ̀ wá. Kí Kọrún. Wà á tẹ iná homínà ìkùnú. Owó jẹ́kan nínú tí máa ń sábà jẹ́ kí yàn gbẹ́rùgbọ́n rí. Á tẹ iná homínà ìkùnú. Ìmọ̀ jẹ́kan nínú tí máa jẹ́ kí yàn gbẹ́rùgbọ́n rí. Á tẹ iná homínà ìkùnú. Ipò ipò ipò ayé jẹ́kan nínú tí máa jẹ́ kí yàn gbẹ́rùgbọ́n rí. Wà á tẹ iná homínà ìkùnú. Mm. Olúwa dé sọ́wọ́ kọ́rùn ní. Ma iná má bá ti ṣàhú látẹnú ubi lẹ́rùn síbàtí ó lè rúpọ̀ wà. Pẹ́pẹ́ ọ̀rọ̀ ńlá ọlá ọ̀rọ̀ tó pọ̀, owó tí ẹ tó kọ́kọ́rọ́ ilé owó rẹ̀. Látẹnú ubi lẹ́rùn síbàtí. Mọ̀fátì ìtọ́lọ̀ ń sọ bí kọ́kọ́rọ́ ilé owó ni kí ṣòwò. Iná tí ó lè kó wá. Ọlọ́ ní àwọn tí wọ́n nípa láyà bí ìnàkí ni wọ́n ń gbé, wọ́n ń gbé báyìí lágbègbè ni. Ìmọ̀kọ́ lọ́lẹ̀ Àwọn èèyàn rẹ̀ wá ń sọ pé à kọ́rùn lọ́lá ló máa ti dé yìí. Ìkọ́ lẹ́lẹ́rìn kọ́rùn hùlà jẹ́ fọ́ra. Bẹ́ẹ̀ náà jẹ́ ń sọ fún lówó tẹ́ẹ̀ náà rí pé wọ́n owó máa ti dọ́wọ́ ẹ báyìí kẹ. Ìkọ́ lẹ́lẹ́rìn kọ́rùn hùlà jẹ́ fọ́ra. Bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ tó wà nípò tó náà ti wá ríra rẹ̀ tí ò gbé kọlù mọ́. Láàjẹ́ fọ́ra. Ẹni tó ń tojú dé ipò ti dé. ìzùkọ́ lálẹ́hùn kọ́mùhù látẹ̀ fọ́rọ́. àwọn olóríire ọmọlẹ́yìn anábì musa wọn sọ fún kọ́rùn pé látẹ̀ fọ́rọ́. má yàyọ̀ pọ̀rọ̀. látẹ̀ fọ́rọ́. má balẹ̀ jẹ́. iná lọ́hàlà yóò ṣe bólú fàrìṣì. má rí rẹ̀ kò lọ títì. Torípọ́lá ọba ọ̀ nífẹ̀ẹ́ gbogbo àwọn aláyọ̀ pọ̀rọ̀ o. Wàbí dáhùn fi máa àtàkà lọ́hù dárọ̀ láàkírọ̀. Àwọn ń sọ fún kọ́rùn-ún jọ náà rí pé. Wàbí dáhùn fi máa àtàkà lọ́hù dárọ̀ láàkírọ̀. Wọ́n ní tọ́lọ̀ ọba fún ẹ̀ ti wá àlìkìyàmọ̀ fi Ayé ló máa. Wàbẹ̀jọ́gùn fi máa. Àní owó lọ sọ́hun. Àtàkì Allahu dára àkíwà. Àbáwọn wọlé yín rí tí wọ́n kúrí tí wọ́n sin owó àwọn ẹ̀yìn náà rí tí wọ́n kú rí tí ẹ pé gbogbo property rẹ̀ wọ́n ní ẹ̀yàn mọ̀ tó tó mi alimali ah, ìwọ́n tó ń kówó jọ láyé fi dùnìyà lèwárí sí hì ó ń kó jọ báwọn tí wọ́n fẹ́ jogún rẹ̀ ní o yá jẹ́ mi alimali lè dùnìyà lèwárí sí hì ọkọ̀wọ́ bàbá tó náà kan oríṣiríṣi fi dùnìyà lèwárí sí hì investment oríṣiríṣi fi dùnìyà lèwárí sí hì ìwọ́n náà lọ lélẹ̀ wọ́n lóní tọ̀ ń fáwọn tó fẹ́ jogún rẹ̀. Yá jami alimali fi dúníà ni wà rí sí i. Okú iṣẹ́ àkójọ bàbá. Hali an tàbí limali kọ́dílà lima òtí mú tàfi hàn. Ìjọ tó kójọ ìjọ ṣe àǹfààní fún ẹláyé Ọ̀nà tó fi ń gbà ń ṣàǹfààní fún ni kéèyàn ná sójú ọ̀nà dáadáa. Ìjọ náà. Ìjọ fi ṣeré. Ẹ̀ǹtà bí máàlì, kọ́bílà lè bá ó ti mú tẹ̀fì hàn. Torí pé tí ọba ti fílẹ̀ tó bá ti lọ, èyí tó bá náà nìkan ni wà á gba ládá lórí pò náà. Fílẹ̀ táwọn èèyàn jogún rẹ̀, ìwọ kọ́ lè ní ládá rẹ̀. Ẹ̀ǹtà nínú dúnìá. Ìpalẹ̀mọ́ fọ́run kìí ṣe ń tàn rí ni pé kò má gbádùn tọ́lọ̀ fún ẹ láyé. Wà látàn sànà sí ìbàkà mìíràn dúnìá. Jẹ́ kó mú kó wọ̀ nínú ẹ̀. Látàn sànà sí ìbàkà mìíràn dúnìá. Káàkan ọ̀gùn nínú tọ́lọ̀ fún ẹ kí wọ́n náà gun ọkọ̀. Wà látàn sànà sí ìbàkà mìíràn dúnìá. Kọ́lé nínú ẹ̀ ṣùgbọ́n wá ṣàánú àwọn aláìní. wà á ṣẹ́sìn tẹ̀mọ́ àṣẹ́sán Allahu ilayhi. wọ́n ti dára àwọn èèyàn bọ́lá ṣiṣẹ́ dáadáa tó wọn náà. wàlá jẹ́ وأحسن ولا تبغ الفساد في الأرض ولا تبغ الفساد في الأرض opportunity tẹ́yìn náà ní lónìí tẹ́ fi wà ní kò tẹ́ wà لا تبغ الفساد في الأرض owó tọ́lá fi ṣàdánwò fún tẹ́ fi jólówó láàárín àwọn tó kù ولا تبغ الفساد في الأرض gbogbo yín kọ́ àwọn tẹ́ ẹjọ́ gbaṣẹ́ ń gbà kan náà ọ̀gọ̀rọ̀ wọn ni wọ́n padà di ps lẹ́nu iṣẹ́. wọ́n lọ tẹ́bi bílfàṣà dànfìlẹ̀ ọ̀rin. ẹ̀yẹ́ náà mọ náà wà ní ṣé mímọ ṣe tí ní nínú ẹbí tí. la tẹ́bi bílfàṣà dànfìlẹ̀ ọ̀rin. ó àwọn tẹ́ ẹjọ́ lọ́lé kí tẹ́bẹ̀dìl fàṣádà fìlà ọ̀hún. Má kò dá sílẹ̀ fáwọn ọmọ ọ̀daràn tí wọ́n máa mú tí. Wàlá tẹ́bẹ̀dìl fàṣádà fìlà ọ̀hún. Má nìkan máa lọ fún okólóṣó wà. Wàlá tẹ́bẹ̀dìl fàṣádà fìlà ọ̀hún. Owó tó wà lọ́wọ́ ẹlòmíì náà ló fa tó fi ráyè sí ìṣekúṣe tó ń ṣe. Látẹ́bẹ̀dìl fàṣádà máa ń pin kò ṣe é béèrè pé kí ló dé kó tó fún Tí torí owó tó ní náà ló ń fi ọ̀pẹ́s àwọn èèyàn owó tó ní ló fi ń ṣèbàjẹ́ owó tó ní ló fi ń jẹ́ kí àwọn ẹlòmíì náà máa rí pàdé káwọn ní owó ìní túláàsì tó ní ìjọkùnà tó tó ná ní òfin mọ́lọ́run owó èèyàn náà ló ń gun ló fi ń gun àwọn òwò àwọn ọ̀pẹ́s. tẹ̀bẹ̀ kílfà sáadà fi lọ́rin. ọwọ́ kọ́rùn-ún báyìí eléyìí náà jẹ́ ọ̀rọ̀ ńlá kò gbọ́dọ̀ wúwo lẹ́nu wa láti bólówó sọ ṣùgbọ́n àfáà mìíràn ó ti kíra rẹ̀ bá dé olówó ẹnu ẹ̀ tọ́rọ̀ mọ́ mọ̀dá ilé lọ ń ṣe àmọ́ tí máa ń pè ẹ́ àwọn owó tí ọ̀lẹ́ lólówó fẹ́ fún ẹ̀ owó tí ò tó ètò fi ń ṣe sáfíìsì mọ́tò wà wá tí wọ́n ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ṣàdúrà gbogbo tó ẹ̀nà tó fẹ́ gbẹ ṣẹwà àti fún wọn àwọn nípò àwọn olóṣèlú àwọn tí wọ́n wà ń pò ìjọba ọpọtítì tí wọ́n ní tó pàdé wọn lóde ọdẹ ìyàwó ọdẹ ẹ̀kọ́ ma ìrìnlẹ̀ àti pàdé yìí tẹ́bẹ́gì ìfàsádá sí ìlà ọ̀rìn báwọn tó tọ́rọ̀ wọ́n máa gbọ́ wọn ní gbọ́ wọn mọ̀ fún ọdún sọ tí ẹ. iná wọ́n láàyò ṣe bó lébò fèsì bí. ọwọ́n àgbà ti kọ́ rúnù báyìí àwọn eléyìí ò gbégbá báárà dọ́dọ̀ rẹ̀ àwọn tó dẹ̀ ń wí yìí kì í ṣe fún wọn ní lọ́wọ́. iná wọ́n láàyò ṣe bó lébò bí. àwọn àgbàlagbà ní ẹni lè san mí ọ̀nà òdùn ju oyè lọ. tí àwọn bá wà nílé tí ó wà jẹ́jẹ́ tí ò ní lọ́wọ́ ṣùgbọ́n tó lálàáfíà tó dẹ̀ mọ́ ọlọ́run ọ̀rọ̀ bùṣe. Qala innama utituhu ala ilmin indi. Ilé ní máa sábà ṣẹlẹ̀ sí gbogbo ẹni tọ́lọ̀ fún ní nǹkan láyé lónìí. Qala innama utituhu ala ilmin indi. Kọ́rùn-ún bá ríra rẹ̀ o. Ó ní gbogbo tí mo ní yìí. Òtítù aláìlmi mi ìndí. Ọdún máa ṣe òun lòun fi ní. Òtítù aláìlmi mi ìndí. Ṣé ẹlòmí náà lónìí tó náà nímọ̀? Ó ní gbogbo táwọn kó jẹ ńgbà táwọn fi ń wá ìmọ̀ yẹn láwọn gbọ́dọ̀ máa nímọ̀. Ẹlòmí náà tó náà lówó lónìí. Ó ní àwọn ṣe wàhálà, àwọn dààmú. wàhálà táwọn ṣe ló yọ yíyà kò gbọ́dọ̀ máa rí báyìí lẹ́yìn. ọ̀la iná máa òtí dùrú aláìlmí ìdí. ẹlẹ́mí náà rò pé ọṣẹ tó ń wẹ̀ ń yẹn ni ó rò pé ń lá yẹn ni ó tó ń jẹ yẹn ni kúrò ìjẹkújẹ ìtakùsà tọ́fi takú sílẹ̀ tó ó rò pé gbogbo ohun ń lò ń jẹ yẹn ó rò pé kò mọ̀ fún wà náà kọ́ lọ ń kò ń fẹ́ kọ́lé láyé. ìnáli òmùrọ̀ ìbámalọ́rù yá sàrọ̀ ha. bọ́lá ọba ti jà lámọ̀rí ní dẹ́kun fún yàn láyé. ìbámalọ́rù yá sàrọ̀ ha. ọlọ́mọ ti ní kéèyàn náà fọ́nà àti máa rí ilé kọ́. ìbámalọ́rù yá sàrọ̀ ha. ọlọ́ ní kéèyàn rí mọ́tò gùn. ìbámalọ́rù yá sàrọ̀ ha. ọlọ́ ní kéèyàn ṣe sáàmù kó páàtì kó yege kó gbàwé ẹ̀rí. ìbámalọ́rù yá sàrọ̀ ha. ó béèrè fún kọ́ntrátì ọlọ́run jẹ́ kọ́wọ́ rẹ̀ Allahu yassaraha. Ó fẹ́ fẹ́yàwó rí fẹ́fẹ́ ó fẹ́ bímọ ọrọ̀mọ. Innal umura idha ma Allahu yassaraha. Ètò àlámọ̀rí ẹ̀dá láyé tọ́lọ̀ ń bá ṣe ń dẹ́kun. Àtàtìkà mi ní haythu la tarju wa tahtasibu. Ọmọ adédé débi tó ń pápá wàkúlù mọ́lẹ̀mù yòókọ́ dírí hulí ìlàhù fàmà. ń tọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀dẹ̀ ti fún ọyàn. wàkúlù mọ́lẹ̀mù yòókọ́ dírí hulí ìlàhù fàmà. ń tọ́lọ̀ ọ̀bá ti pè ní tèèyàn láyé. wàkúlù mọ́lẹ̀mù yòókọ́ yóò fi dùn eré fàtà fíhí wà lánà sọ́bù. ó dìbò bá wá jábọ́ ló máa ní ah kí n dẹ̀mọ̀ kí n dẹ̀mọ̀ fún òṣèlú bísínẹ́sì jẹ́ jẹ́ ara ní. kí n dẹ̀mọ̀ kí n jókòó jẹ́. wà kú ló máa ń lámú yóò kọ́ diri húlì láhùn fàmà. ẹ̀rí gbogbo ẹ̀ tọrọ rẹ bá ń bọ́ sí bó ṣe ń tó tó ń bọ́ sójú ẹ̀ láyé. wà kú ló máa ń lámú kọ́ diri húlì láhùn fàmà. irú ẹni bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ wọn máa ń rò pé bóyá ń táwọn ń sàn táwọn ń lò ń táwọn ń jẹ ni. kì í dẹ̀ ń ṣe bẹ́ẹ̀. àkúnlò máa ní ọ̀jẹ́ kọ́pọ̀lọpọ̀ kúrò jálàbí ní ọ̀jẹ́ kọ́pọ̀lọpọ̀ ẹlòmíì kúrò nídìí ẹbọ ṣíṣe ní ọ̀jẹ́ kọ́pọ̀lọpọ̀ ẹlòmíì kúrò nídìí olè jíjà. tó bá ṣe tó bá jalè tó bá wẹṣẹ tó bá jàtúnjẹ tó bá lu gbogbo oríṣiríṣi ẹbu tó ń lò yìí wà á ní tó fẹ́ níláyé yìí náà. Kullu man lam yuqaddiri lahu fama yufidu hirsul fata fihi wala ta'abu kéèyàn wá ṣojú kòkòrò pé mo fẹ́ nílé mo fẹ́ nítọ̀hún tọ́lọ́wọ́n bò bá ti kọ́ mọ́ ẹ ò lè yàn. ilé náà ni tó ti sí fòkọ́rùn. wàhálà iná máa ń ti tòkó àlà ìlmi ní ìdí. ìkọ́rùn mi bá ti tó wọ́n tó ní òun ní pẹ̀lú ìmọ̀ òun ni òun. àlà ìlmi ní ìdí. ó bá ní gbogbo wàhálà òun gbájúmọ́ bísínẹ́sì ni o. Awalam ya'lamu anna Allaha qad ahlaka min qablihi minal qurun. Ẹ máa ríra yín láyé o, ẹ máa ṣègbéraga sọ́lọ́run o, ẹ máa jọra yín lójú o. Pápá jùlọ ta bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn fún yẹn rẹra yín lẹ̀. Gbogbo yóò ń kẹ jẹ́ láyé, gbogbo yóò ń kẹ ní láyé. Àwọn kan náà ti ní irú rẹ̀ lánàá o. Dàrọ̀jìn dárọ̀jì kama, dárọ̀jà lùkúrúnù wa gọ́ọ̀lá hàn. àwọn tá à ń sọ yín náà ti wáyé rí wọ́n ti lọ. dárọ̀jù kàmá dárọ̀jà lùkúrúnù wà gọ́ọ̀lá hàn. wọ́n ti lórí ilẹ̀ yìí náà rí ńgbà kan wọ̀ síbẹ̀ mọ́. dárọ̀jù kàmá dárọ̀jà lùkúrúnù wà gọ́ọ̀lá hàn. ọkọ̀ ti lóríṣiríṣi ọkọ̀ rí ńgbà kan. ọkọ̀ látàlóyè. àwọn ọkọ̀ ń gbà kan bí yàn bá wọ orú ẹ̀ ní ìsinwá ló ń ṣàárẹ̀ ní. Dàmàjí. Tó gbogbo tẹ́yìn náà ń lò lọ́wọ́lọ́wọ́ ní ìsúté fi ń rò pé bóyá ẹjẹ́ bá kan láyé. Dàmàjí. Àkísà ni gbogbo ẹ̀ lọ́la. àbá alágún máa dọ́là gọ́mù ọ̀lẹ̀mọ̀rí obìnrin ìrùmọ̀ kan ládé. ما ظلمهم والمرء غير مخلد. Ó tó máa wọn tàná kúrò láyé, ó ń bọ̀ wá máa tì nínà kúrò láyé Gbogbo ohun tóun kó lè ní lẹ́nìkan ti ní rí. Kò sí nǹkan tuntun fíyàn ní lónìí táwọn kan ò ti ní tó jù bẹ́ẹ̀ lọ́la. Gbogbo ohun tóun kó lè jẹ lẹ́nìkan ti jẹ́ rí. Kò sí pọ̀kan tíyàn jẹ́ lónìí tó wá rò pọ̀ ń jẹ́ bàbàrà kan táwọn kan ò ti jẹ́rù rẹ̀ nílá náà. Ìfẹ́ yẹn dá òun lójú ló ṣe kókó. Àtúbọ̀tán ni pàtàkì o. Ẹjẹ́ ká ṣiṣẹ́ sílẹ̀ ká lè fi wá àdì tarí. Wọ́n ṣílẹ̀ lónìí kí láyé fẹ́ sán parẹ́ fi wá àdì tán dáadáa. Ògùn náà fi bẹ̀rù ẹ, ìròyìn tí wọ́n rò ń parẹ́ náà ni pé ó dùn bí ṣìnà. Gbogbo ń tóhun kó lè ní lẹ́lòmí bọ̀ wá ní. Ó táwọn èèyàn fi ń ròyìn náà ni pé ó burú gan ó burú gan bẹ́ẹ̀ ṣe ń wọ́yàn. Ẹjẹ́ ká sílẹ̀ ká fi wá àdì tarí ọ̀rọ̀ ẹ̀ ń bọ̀ wá dì tán. gbogbo ń dùn kó lè ní lẹ́lómi ń bọ̀ wá ní. tó wá gbọ́ ilé náà. gbogbo ń dùn kó lè ní lẹ́lómi ń bọ̀ wá ní. ìtòrò kò nílò ní tó ń jẹ́ lójú yẹn ẹlòmí tún bọ̀ wá ní tó ju bẹ́ẹ̀ lọ́la. gbogbo ń dùn kó lè jẹ́ lẹ́lómi ń bọ̀ wá jẹ́. ẹ̀rí pàtàkì mi náà halẹ̀ ńgbà tó wà nípò kan lánàá ọmọ tí ò tó lọ́jọ́ orí àwọn ọmọ tí wọ́n wọlé ìrìn ṣojú rẹ̀ ti dọ̀gá lójú ẹ̀mí ẹ̀ òun náà tó wá ń ṣe ẹ̀sà fún wa. gbogbo ohun tó ń kó lè jẹ́ lẹ́lòmíì bọ̀ wá jẹ́. ilé ayé ń yípo ni ìwọ́n ń bọ̀ wá jẹ́ tó ju tí wọ́n náà jẹ́ lónìí lọ. ìgbẹ̀yìn ẹ̀dá òun lójú ló ṣe kókó. Àtúbọ̀tán wa ní ká mójútó. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ sílẹ̀ ká lè fi wá àdùn tán rí. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ sílẹ̀. Àwọn wá kírun, ara wa ní ẹ, ọ́nà kò yé ṣe ṣìnámá, ó wá ń kanra. Ìgbẹ̀yẹn dáa. Ọmọ̀gbà àtúbọ̀tán ẹ̀dá ní pàtàkì àtúbọ̀tán níṣì náà ní dà àtúbọ̀tán ọmọlẹ̀ ò ní dà àtúbọ̀tán apààyàn ní dà. wàlá àti bá tún lè mú tẹ́kí. ẹni tó wà látúbọ̀tán rẹ̀ náà lẹ́ni tó páyà ọlọ́run. ìgbẹ̀yìn ẹ̀dá òun lójú òun lójú ló Ẹ jẹ́ ká ṣiṣẹ́ sílẹ̀ ká lè fi wá àdì tán rí. Ọ̀rẹ́ wá sílẹ̀ báyìí. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ sílẹ̀ ká lè fi wá àdì rí. Bẹ́ẹ̀ náà ọ̀kan lánàá táwọn èèyàn ti ń gbé wọn ṣépè lónìí. Ẹlòmíì, ó sì wà láyé kò tí ì kú àwọn èèyàn ti ń fèpè ránṣẹ́ sí ẹlẹ́mí dẹ̀ ti kú pẹ̀lú bó ṣe kú yánà ní tọ́bá tún pórúkọ rẹ̀ lónìí àwọn èèyàn táà ah, bàbá yà ah, ọlọ́bà fọ̀rún kẹ́ alìfíìlù yẹ bí kọ́ dàwà máa bá dà sọ àṣìdìhì ẹwọ́ bàbá wá sí mk abẹ́lá ọlọ́bà fọ̀rún kẹ́ alìfíìlù yẹ bí kọ́ dáadáa tí ṣẹlẹ̀ náà ní tàbí ẹran tí wọ́n lè ẹ̀sìn jẹ́ orúkọ ẹ̀sìn ló fi ní tó ní láyé. alifin ló yẹ bí kọ́. gbogbo ń tẹ́yàn bá ṣe láyé aṣáájú. ṣàwọn ọmọ ń bá àdà sọ ìdìhì. lẹ́yìn ìgbà tí ọba ti lè ta láàrúdì má dín fún un. ẹlòmíà ni àwọn olówó ni wọ́n rántí. bàbá wa ṣì ń mọ̀ ẹ̀gbà tàná bàbá Muhammad Al-Hadi Ọ̀rúnṣolú. alifin ló yẹ bí kọ́. bàbá àforíjì wọn. àlẹ́kọ́ ló yẹ bí kọ́. ọ̀rọ̀ rẹ̀ táwọn náà sọ́ọ̀lẹ̀ kò ṣe gbàgbé. àlẹ́kọ́ ló yẹ bí kọ́. dàwọn ọmọ bá àdà sọ ìbìhì. bàbá ń sọ fún èmi àtàwọn ọjọ́ mọ̀ wá ń jẹ́ kan tá a lọ sálámọ̀ sí wọn. bàbá nílé ń wo iṣẹ́ méde ń ṣe jálàbì. àdúrà nìkan rí mọ́mọ́ ṣe ó kí mo ká bá ṣe kọ́lọ̀ bá gbà ó fẹ́ gbà ní kí kò bá dẹ̀ gbà ẹ̀sùn a máa ṣe ó. ọ̀rọ̀ lélẹ́yìn lẹ́nu rú àwọn àgbáre tàná. Alẹ́kọ̀ olóyẹ bí kọ́. Àwọn èèyàn nìyẹn gbogbo tí wọ́n bá sọ kalẹ̀ báyìí àwọn èèyàn nígbàgbé. Ìyàwó máa ń bá dà sọ síbi hí. Ṣé wọ́n mọ táwọn èèyàn fi mọ̀ yín náà lónìí ládùúgbò bí tẹ́ wà? Àṣàrò yẹ bí kọ́. Ṣé ọmọ bẹ́ẹ̀ náà ṣe rí? Àṣàrò yẹ bí kọ́. Ṣé ọmọ táwọn kàdífóònà. Ẹni tó hùwà bàjẹ́ níjọ́ tó wọ́n bá sí má iṣẹ́ ọwọ́ rẹ̀ burúkú tó ṣe kalẹ̀ a máa ṣe ìṣẹ́ rẹ̀ wọ́n ti ẹ padà síbi irun kíkí o ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì máa gbà àwẹ̀ Ramadan tẹ̀lẹ̀ jẹ́ mùsùlùmí tọdún yìí tún bọ́ọ̀lẹ̀ fún yín kò sí tó fi dá lójú pé máa dìí tó ń bọ̀ gbogbo ọtọ wa ń di ìwà bàjẹ́ gbogbo wa sì tó gbọ́ lọ́dún ìjó lápá lára rẹ o. a tún tẹ̀síwájú lọ́la pẹ̀lú àánú ọlọ́run subhanaka allahumma hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu wa rahmatullahi wa barakatuh. wa ma kana li mu'minin ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.